الحمد لله الواحد القهار مدبر الكون في الليل والنهار مجري السحاب والبحار وهو الحكيم الغفار والصلاة والسلام على خير الناس سيد الأبرار وعلى آله الأطهار وأصحابه الأخيار أما بعد فأوصيكم يا عباد الله بالتقوى فإنها هي العروة الوثقى فمن اتقى وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون قال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا وقال عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أيها المسلمون استعدوا لموسم الخير موسم الطاعة أشرف الأزمان وأفضل الأوقات شهر رمضان المبارك استعدوا له بأصناف ما يستعد به للخير واعلموا أن خير الاستعداد ما أمر به الله ورغب به رسوله صلى الله عليه وسلم واعلموا يا عباد الله أن الدعاء من أقوى الوسائل من أقوى الوسائل التي تنال بها الرغائب وتدفع بها المصائب ولذا روي عن غير واحد من السلف الإكثار الإكثار من الدعاء لبلوغ شهر رمضان قال المعلى ابن المفضل رحمه الله تعالى كان السلف يدعون الله ستة أشهر أن يبلغهم رمضان وقال يحيى بن أبي كثير رحمه الله تعالى كان من دعائهم اللهم سلمني إلى رمضان وسلم لي رمضان اللهم بلغنا رمضان وارزقنا صيامه وقيامه اللهم بلغنا رمضان وارزقنا صيامه وقيامه أيها المسلم أتدري أنه إذا دخل رمضان وبلغته أتدري أنك قريب من الجنة قربا شديدا وأن النار بعيدة عنك بعدا شديدا وأنك من أقرب الناس لغلبة أعدى عدوك الشيطان الرجيم روى الإمام مسلم في صحيح أن رسول الله صلى الله عليه وسلم قال إذا دخل رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وصفدت الشياطين اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان وارزقنا صيامه وقيامه وارزقنا صيامه وقيامه وارزقنا صيامه وقيامه إنك على ذلك قدير الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أتيقف ولو أبوا وبعد في جمعة نيرون هو àwọn bẹ̀ẹ́ nínú ọlá ẹ̀ àti ń bẹ̀ẹ́ pẹ̀lú àwọn wípé ọ̀pọ̀lọpọ̀ ìjọsìn báyìí oríire báyìí ọlọ́njẹ́ ká sí láyé wa torí pé kìí sí iye mùsùlùmí tí ń bẹ ní agbègbè tá a wà yìí lọ́wà nínú mọ́sálásí báyìí àwọn kan ti ràn mú lọ wọ́n ti ṣèrànà ayé lọ wọ́n ti jẹ́kú lọ wọ́n ti jẹ́kú lọ tùmọ́ kìí sí mímọ̀ sí dáwà láti jẹ́ kan nínú àwọn tó jẹ́ pípé yóò fún ọlọ́wọ́ ọba lẹ́tọ́ ẹ̀ ká lè bá rí àdìpẹ̀lẹ̀ ẹ̀tọ́ lọ́dọ̀ ọlọ́wọ́ ọba wa àti ọpẹ́ fún ọlọ́run ọba tó ti wá ní kanú àwọn olóríire lákòókò tá a wà yìí ní ààyè tá a wà yìí àwa ń bẹ oore tó ṣe fún wa yìí kọ́ mọ́gbà lọ́wọ́ wa láíláí kó túbọ̀ sàlẹ̀ kún oore ẹ̀sìn àtòrí ayé fẹ́ nìkọ̀ọ̀kan wa ẹ̀yin ẹrú sin ọlọ́run a ní ọba sọ pé ẹni tó bá bẹ̀rù ọlọ́run tó dẹ̀ sí dáadáa kò ní bẹ̀rù láyé kò tún ní páyà lálùkìyàmà ọlọ́ni mo pẹ̀yìn olùgbàgbọ́ òdodo ẹ máa bẹ̀rù ọlọ́run ẹ máa sọ nítọ́dá jáde ọlọ́run sọ́ni mo pẹ̀yìn olùgbàgbọ́ òdodo ẹ máa bẹ̀rù ọlọ́run sáà ẹ má jàkó níbi bẹ̀rù ọlọ́run ọ̀rọ̀ yín kọjọ́rọ̀ bẹ̀rù ọlọ́run sísí yín kọjọ́ sísí bẹ̀rù ọlọ́run gbogbo ìgbésẹ̀ yín kó máa jẹ́ tulu bẹ̀rù ọjọ́ sí pé tí yàn bá rí yín báyìí yàn fẹ́ẹ́ lè sọ pé yàn gan ni bẹ̀rù ọlọ́run ìtumọ̀ haqqatul qadr náà ọlọ́run ní ẹ̀yin mọ́mì ní bí ẹ ti jẹ́nu àgbọ́dọ̀ rí yín níbi àwọn ìtọ́lọ́ ní ẹ má ti àgbọ́dọ̀ rí yín níbi nǹkan tí ànábì bá lẹ̀ gbọ́dọ̀ débẹ̀ sallallahu alaihi wasallam ọlọ́run wá illa wa antum muslimun ẹ̀yin mùsùlùmí ẹ jẹ́ ká máa múra o ká máa palẹ̀ mọ́ ká sì máa pìrìpì àkálẹ̀ fún sísìn oríire àkókò oríire àkókò jọ́sìn àkókò tó dáa jù láyé àwọn ọjọ́ tó jẹ́ sí pé kò sírú ẹ̀ oṣù tí í ṣe ọba àwọn oṣù òun náà ni oṣù rọ́màbá ìjẹ́ ká múra ká máa gbìyànjú ká sì máa rántí ní gbogbo yi wa gbogbo bí kíbi tá a bá wà kọjẹ́ sí pòun ló borí gbogbo òrórí wá gẹ́gẹ́ bí wọ́tọ́ ọjẹ́ gbèsè tọ́jẹ́ sí pé ọjọ́ rẹ bá pé kódà kò ṣe bọ́ bá sí tó jù bẹ́ẹ̀ lọ ò tí ṣètò torí pé ò tí jù àwọn tó síwájú nínú ẹ̀sìn Islam tí wọ́n jẹ́ àwọn mùsùlùmí àti ìṣètò wọn nígbàtà bá gbọ́ báwọn tí ṣe àmàpọ̀lẹ̀ ni wá jẹ́kọjẹ́ sí pé gbogbo orí ẹ lákòókò tá wà yìí báwo ni màá ti ráàwẹ̀ yìí gbà báwo ni màá ti lo opportunity yìí dáadáa náà ní kọ́ gba orí wa o

padà sọ́dọ̀ ẹni tó lóṣù òun náà ni ọlọ́run padà sẹ́ni tó ní sẹ̀rí àánú oṣù òun náà ni ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam kí ni tó yẹ ká fi padì oṣù náà fi ń tàjẹ̀ dáàmù náà látàmàrò kí láwà fi ti tààrí yẹra wa wò ẹwà lọ́mọ ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin mọ̀bẹ̀ lọ́wọ́ ọba púpọ̀ fún wa ibi tá a dé nínú ètò ẹ̀sìn ọlọ́mọdàwà padà sẹ́yìn láíláí ibi tá a dé nínú ètò ayé tó ti dá náà ọlọ́mọdàwà padà sẹ́yìn láíláí gbogbo ibi tó bá kù sí kọ́lọ́mọba kó ṣe fún wa ẹlọ́mọ pé nínú àwọn nǹkan tá fi pàdé oṣù Ramadan bó ṣe jìnà tó yìí tẹ́ ẹ̀wò kó súnmọ́ yìí ó jìnà ọlọ́mọ tó jìnà fáwọn ọlọ́mọ iye àrà tọ́lọ́mọba ó dà kó tó dé ní ti dáadáa àti ní kìí jẹ̀ẹ́nà tọ́rọ bá wá rí báyìí ti ma pé orí kan ní bọ̀ lọ́ọ̀kan yìí tí ó yá múra ní inú àwọn nǹkan tá a lè lò ní nǹkan tó jẹ́ títí ọba bá àwọn tó àwọn náà wá rúgbà rẹ̀ torí pé à ń polówó ẹ̀ káàkiri náà ni òun náà ni àdúà àdúà yíra rẹ̀ o asáṣe ló bí wákàtí méje mẹ́wàá láti bà sílẹ̀ má lẹ́nu ó jẹ́ ti jù bẹ́ẹ̀ lọ ǹjẹ́ ló ti ẹ̀sàdúà kìyàmù lẹ́yìn tó ń ṣe lálẹ́ àná yìí tàhájùdù ẹ̀ ebi owó nìkan lọ tọrọ ọmọ tàbá ní ayé tọ́bá tẹ́sí pé wọ́n bá ń gbé fáìlì kálukú hàn wá pé kí lọ́tọ̀rọ̀ àdúà àdúà wo ni máa ń ṣe jù ẹ rí pé ẹni tí ó fèèlì lọ́pọ̀ jù torí pé ayé gbogbo wọn wá káàkiri àwọn agbàgbé oṣù Ramadan tẹ́yìn torí pé kì í ti pápá ogun mẹ́ tọ́bá tẹ́sí pé wọ́n ní oṣù yẹn ó bọ́ bá ti múra tó ló ti gba mílíọ̀nù sí ẹ rí bá yóò ti dà kódà ẹ bá ti parí Ramadan àwọn mi ti máa múra Ramadan ẹlẹ́kejì kalẹ̀ ṣùgbọ́n torí lágbà ń bẹ̀ tí ti ẹ̀sán ọlọ́wọ́n ọba ẹjá serious nínú ẹ̀sìn wa torí pé téèyàn ọba tí serious òun náà ni ò ní máa ń fa ẹni tí ń bẹ nú ẹ̀sìn yìí ní òsì ní mọ orí ọlọ́wọ́n ọba tí ń bẹ ń bẹ naam àdúrà nínú nǹkan tá a fi pàdé oṣù ní o kódà irin tẹ́tọ́ lágbára jù lọ́wà ká máa bẹ̀ lọ́hùn tọ́katọ́kàn ká máa sọ pé orí ìmọ́jú ọ̀bọ máa ń lọ àmàpòyọ́ ọ̀bọ̀ máa ma lọ́wọ́ náà na tó wà nílẹ̀ lákòókò wà yìí ọ̀dájú àwọn kan wà tí lọ́wọ́ àwọn kan wà tí a gbà wọ́n ẹ̀ tí ó kù wákàtí kan tó kù ẹnìkan kọ ilé fún ẹ yóò sì fọ́n káà tuntun wọ́n wá pé ẹbí wákàtí kan náà ló fi lò mo wùlẹ̀ tàdúrà kó orin bọ́ sí mo lérò pé olori kan pé olórí burúkú ìwọ̀dì gbádùn ayé rárá ẹ̀wù nǹkan báwo wá ní ń tójú gbogbo ń lọ táàtì màbọ́yá dìgbà náà tí ò wáyé ká máa tọrọ pé wọ́n ó wọ́n ló ní mí a ti dáwà lójú pé àwọn kan wà tí wọ́n àárí wọ́n lọ́n mọ́jẹ sí inú àwọn tí ò ní rí ó yá máa ṣàdúrà rẹ̀ jẹ́mọ́ èèyàn ló fi jẹ́ sí pé gbogbo wàhálà tá ń bá káàkiri ayé yìí tẹ́lómi ń pa wrong nínú ẹ̀sìn fífi múra alẹ́ di Ramadan tí ò sì yẹ kó máa rìn bẹ́ẹ̀ ọba ń tàbí múra alẹ́ di Ramadan àdúà ká máa ṣàdúrà ló fi jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábà àtàwọn tó tẹ̀lé wọn àtàwọn tẹ́sìn yé torí wọn pé tí ọ̀dà bíi tiwa wọn máa ń ṣàdúrà wá gbọ́ díẹ̀ nínú bí wọ́n ti ṣe mọ̀álà onímọ̀ àgbà yìí wọ́n ní àwọn sálàf àwọn sàhábà Abubakar Umar Usman àti gbogbo àwọn tọ́mọ̀ náà àwọn sàhábà àtàwọn tó tún tẹ̀lé wọn كانوا يدعون الله وما ما رواصلني او يراته وما ما رواصلني gbogbo gba ni ìwọ̀lọ́hun wọ̀lọ́hun ha oṣù Ramadan yìí jọba wà láyé já lè gbá wọ́n wá nígbà wo ni a máa bẹ̀rẹ̀ sí tàdúwà tí Ramadan bá ti kú oṣù mẹ́fà Allahu Akbar ni wọ́n ti gbé gbàdúrà pé ọlọ́run Allahumma ballighna Ramadan Allahumma ballighna Ramadan ẹ̀yí àwọn tí a ń gbà wẹ̀ bá kú sàtàrà pé ọlọ́run tí bá wa láyé o a ti ní sínìsẹ̀ tó serious ó ti bíbí kíkí torí bí àdúrà orí ò bá pé akú mọ́rọ̀dún ọlọ́run tí a bá wa láyé kì í o ó ti di format and kíyàn kì í ṣe pá ẹ̀wọ̀n àwọn kankan wà tó yẹ dígbà àtìmọ̀ pùtíyàn bá ń sàdúrà ó serious ni ẹ̀ ẹni tí ń sàdúrà ọkàn rẹ̀ ọwọ́ ní sọ pé ọlọ́njẹ́ ọba wa láyé náà ní tí ń họrí ọlọ́njẹ́ ọba wa láyé sádùá wa ní bí ti sọ pé ọlọ́njẹ́ kájọ gbà ó pẹ̀lú àlàáfíà ó ibẹ̀ náà ní tí ń fa sìgá lọ́wọ́ ẹni sádùá láàfin mà pé ó ti bí tó ti sàdúrà pé ọlọ́njẹ́ ní ti ń jẹun bẹ̀ náà ni kó sàdúrà pé ọlọ́njẹ́ kí rọmọdọ́nù fi kíni kọba ńlá yìí kí mi náà sì rí gbà àwọn ọmọ yìí oṣù mẹ́fà gbá kó oṣù mẹ́fà tí rọmọdọ́nù máa dé ní wọ́n ti máa tẹ́wọ́ sọ́lọ̀ ọlọ́njẹ́ jágbà wẹ̀ yóò jọba wa o jọba wa o jọba wa bí wọ́n ti ṣe ní ẹlòmíràn tún gbà wá Yahya bin Abi Kathir wọ́n ní a máa sọ wípé àwọn sàhábà àwọn tó tẹ̀lé wọn àwọn onímọ̀ àwọn tó rí wọn pé nú ẹ̀sìn tí wọ́n máa ń tọ́kàn nínú àdúrà àwọn ọ̀mọ́ ń tọ́kàn tó nǹkan náà wá ní tí ọkàn láàmà tọrọ àwọn àgbàgbé tọ́kàn náà gbèjà ìwà wọ́n ní wọ́n sọ pé Allahumma sallimna ila Ramadan ìwọ́lọ́hun dákùn dákùn má ti ìjà okùn yìí tí Ramadan ti mọ̀ yóò fìdí nígbà wáyé bá ń tẹ́ wọ́n tún wá fi kàn lẹ́yìn pé wasallim Ramadan wasallim li Ramadan ìwọ́lọ́hun tó bá ń rọ Ramadan náà fún mi ọ̀tọ̀ ni korosu ọtọ àwẹ̀ kórósù ọ̀tọ̀ ni kí oṣù gan kárọ̀ fún àmọ́ tọrọ bí ọlọ́run jẹ́ kí oṣù ọba wa wá wá rọ oṣù Ramadan náà fún wa ẹni tó lọ ń rọ̀ fún ni yóò rí gbà wò ẹni tá àrọ̀ fún yọ́ ba yọ́ bó oṣù ṣùgbọ́n kò ní rí gbà àìsàn lè ṣe tí ò ní rí gbà ogun lè bẹ̀ẹ́lẹ̀ ẹ̀ tí ò ní rí gbà

wọ́lọ́n wá jókun rọ́màdánù lẹ̀ fáwà náà rọ̀ fún wa kò sì jẹ́ kí ẹ̀mí wa kọ́ bá oṣù rọ́màdánù náà pàdé ẹlọ́mà tó gbẹ́ ẹnikẹ́ni tí oṣù rọ́màdánù bá bá láyé olúwa rẹ̀ ti súnmọ́ àlìjánná pẹ́kípẹ́kí tá a bá ní pẹ́kípẹ́kí ó ti fẹ́ wọlé nìyẹn ó kú kọ́ ọ̀kan wọlé ẹnikẹ́ni tí oṣù rọ́màdánù bá bá láyé tó sì dìte olúwa rẹ̀ ti jìnnà tèfètèfè síná ó dàbí ọkùnrin kan tí máa sọ pé ìlú kan tó súnmọ́ àlìjẹ́nà tó jìnà sí iná ẹ bá ní oṣù tó súnmọ́ àlìjẹ́nà tó súnyà má àlìjẹ́nà tó dẹ̀ múyà jìnà síná tẹ́bá ní kí lóṣù náà ọ̀sọ̀rọ̀ màá bá ń yàn kò sí ìlú kankan tó súnmọ́ àlìjẹ́nà tó súnmọ́ náà àtójìnà kò sí ìlú tó súnmọ́ àlìjánà kọ̀dẹ̀ sí ìlú tó súnmọ́ àbí tó jìnà sí iná ìwọ ni kó súnra rẹ mọ́ àlìjánà wọ́n sì ní kó múra rẹ jìnà sí iná ẹlọ́mà pé tí ẹ bá wọnú oṣù Ramadan ìlú ẹni bẹ́ẹ̀ ẹ máa sọ fún fún ti súnmọ́ àlìjánà pé olórí àwọn ọ̀tá rẹ̀ òun ni àṣẹ ìtọ́ọ̀nù ọ̀dàbẹ̀ ni pé wà á wìn ní ẹ̀ àlefọ́pọ̀ òjò wìn ní ọ̀ bí wà á borí ẹ̀ ọ̀dàbẹ̀ ni pé wà á borí ẹ̀ anábì lọ́jú wẹ́lẹ̀ fún wa nínú àyè tí máa mú amúsùlùmí gbà wọ́n anábì alẹ́ sọ́lá tó sẹ́lám wọ́n ní tó sọ́lá màlá bá wọlé òṣùlá màlá wọlé bí ọba tí wà wọlé ńkọ́ ajẹ́ tí pé ní tí wọ́n fẹ́ sọ yìí ò lè tẹ̀lé tó sọ́lá màlá bá dé tí ọba tí ìdí ní tí wọ́n fẹ́ sọ yìí kò lè tẹ̀lé yìí ló fi mọ̀ pé nínú wàhálà láwà lákòókò dáwà yìí ibi ti sọ̀rọ̀ gan ni arábìn tó sọ̀rọ̀ màbá bá dé futihat abwabul janna gbogbo lẹ́kùn alìjẹ́nà gbàgàdà wọ́n ti kalẹ̀ láàbẹ̀ nǹkan polówó pé ta wọ́n ti sí kalẹ̀ ok before that time tí wọ́n ti question tí Ramadan bá ti dé iṣẹ́ mẹ́ta ní òsì bóṣù yẹn bá ti sọ̀kalẹ̀ báyìí lọ́lọ́run fẹ́ yá máa operate lọ operation àkọ́kọ́ fún ti hati abu abirijanna gbogbo ilẹ̀kọ̀ àlìjanna ó fi yá pé wọ́n ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó fi yá pé wọ́n ti kíni wọ́n ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wa ghuliqat abwabu jahannam gbogbo ilẹ̀kùn náà jahannam pa wọ́n ti pa ó fi yí wáyé pé wọ́n ti ilẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló fi sọ pé àkókò tá a wà yìí àkókò tó lé ní iná ilẹ̀kùn àlejò náà kò sì sí sí báyìí ilẹ̀kùn náà ọwà sí sí torí pé tí wọ́n bá màlọ́run bá ti dé wọ́n ti ilẹ̀kùn náà wọ́n wà sí ilẹ̀kùn àlejò náà kí ló fà torí oṣù Ramadan sóṣù náà làwọn ń wò wọn báyìí làwọn wò rí ìgbà tó jẹ́ ẹlòmíì tí ń kórìíra kọ́kọ́ mọ́ tiẹ̀ wá ní ọ̀fẹ́ máa rílẹ̀kùn wọn kọ́ máa sí gbogbo gbàǹgbèsí ayé ẹ̀jẹ̀ ọ̀fẹ́ rílẹ̀kùn àlìjánà kò sí láíláí ànábì ní ọpẹ́rẹ́sìn ẹlẹ́ẹ̀kẹta tí ramadan náà tún ṣe wọ̀súfìdá ti ṣáyà ọ̀fìn èṣù láàlú bí sí máa jẹ káàkiri tí máa dààmú ayé ó sì ń dààmú ayé lọ́wọ́lọ́wọ́ báyìí ànábì alayhi salatu wa salam pé tí ramadan bá ti dé á ṣe ìyẹn á so malẹ̀ kòkòrò wọn pa o ọgbọ̀ yìí dáadáa wọn sọ pé wọ́n pa èso wọ́n dé ní o bí tí ti dé nù náà yọ́ máa dalẹ̀ o ṣùgbọ́n kò ní tó kí wọ́n tú sílẹ̀ ọlá tí ń bẹ fún sọ̀rọ̀ àlá díẹ̀ nìyẹn ló fi jẹ́ sí pé àwọn sálàfù máa yẹ oṣù náà àwọn sọ̀hábà nẹ́bì àtàwọn onímọ̀ tẹ́ tẹ́lé wọn wọ́n máa yí oṣù Ramadan ní a fi máa múra alẹ́ kí ni múra sílẹ̀ tiẹ̀ náà yẹra rẹ̀ wọ́n tó ìbá sàdúwà rẹ̀ tẹ́lẹ̀ ìlọgbọ́ yìí mọ́ra sàdúwà bọ́ bá ní mọ̀ nípa Ramadan bèèrè ìdájọ́ ẹ̀ gbogbo nǹkan fi máa àrẹ̀ kalẹ̀ pàápàá jùlọ ní nǹkan ẹ̀sìn ní ayé fún nígbà tá tẹ̀lẹ̀ ń tẹ̀lẹ̀ ronú pé kí láti sọ pé kí ni nǹkan mọ́ rántí láwọn nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn nígbà tá ayé díẹ̀ ńgbà náà local ní ọwọ́ọ̀sì international ọwọ́ọ̀sì ní ìsìn ìgbìngbà náà local lifetime look ọwọ́ọ̀sì náà táwọn ẹ̀bá kù díẹ̀ báyìí ẹ̀ sì máa rá wọn olè wọ́n máa gbé nǹkan táwọn èèyàn ń sìn ládùúgbò wọ́n gbẹran wọ́n gbẹ díẹ̀ àwọn olókọ burú tí wọ́n fẹ́ sọ àwẹ̀ lókọ burú haram wọ́n tó rìn náà haram tí ó tún kó wọnú Ramadan ilé náà ni ọmọ dúpẹ́ bọ́lọ̀ ti ẹ̀gbẹ́ ọsẹ́kù kó o ti ẹ̀wà pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ̀ nínú oṣù ilé kan mọ́padà bẹ̀ mọ́ ẹ jẹ́ ká múra o ti ṣe Allahumma اللهم سلمنا لرمضان اللهم سلمنا لرمضان وسلمه لنا وسلمه لنا وسلمه لنا يا حي يا قيوم يا ذا الجلال والإكرام سبحان ربك رب العزة عما يصفون سلام عليكم